àlàyé náà ni pé ọ̀pọ̀ àwọn mùsùlùmí ni wọn ò mọ ohun tó tọ́ ohun tó yẹ. lórí ọ̀rọ̀ òru abiyì. nǹkan méjì tí ò da. ó sì ń tọ̀dọ̀ wọn wá. Àkọ́kọ́ pípéjọ láti ṣe lèlátòlè kọ́dírì àdádálẹ̀ ni. Pípéjọ láti ṣe lèlátòlè kọ́dírì àdádálẹ̀ ni. Àdádálẹ̀ náà wá wáyé láti ọ̀dọ̀ àwọn wírìdì àwọn súfí àwọn ń tìjà níyà àwọn ń kọ̀dìrí yà àwọn ń búlálà àwọn onísàzìlì yà àwọn ni wọ́n dálẹ̀ wọ́n sì dálẹ̀ nítorí ọ̀nà ọ̀fun ni o kì í ṣe nítorí ọ̀nà ọ̀run o wọ́n dálẹ̀ nítorí ọ̀nà ọ̀fun torí pé gbogbo bíi tẹ́ḿbà ti ń ṣe ìjókòó lìlátùlìkọ́dírì wọ́n tẹ́ ń lílóòpù bí wọ́n ṣe máa tẹ́ ń lílóòpù fún mọ̀ọ́lídìí ànábì bẹ́ẹ̀ náà wọ́n tẹ́ ń lílòbù fún lè látùlè kọ́dírì láti gbowó lọ́wọ́ àwọn èèyàn gbogbo ohun tẹ́ ẹ bá ṣe níbẹ̀ pátápátá ìṣìnà ni àdàdálẹ̀ ni lè látùlè kọ́dírì kò sí fún ká pé òdejọ́ kò sí fún ká pé èròjọ́ ohun tó wà fún ni wípé ohun tó wà fún ni wípé jókòó nínú ilé rẹ. jókòó nínú ilé rẹ. tó bá di lóru yí yàn náfìlà náfìlà tó o bá lè yàn kó o yàn án tìláwà tó o bá lè ṣe kó o ṣe é ohun tó bá wù ọ́ nínú oore ayé àti tàlìkìyàmà kó o tọrọ rẹ̀ paríparí ẹ̀ àdúrà tánàbì kọ́ wa pé ká gbìyànjú àti ṣe fún àdúrà wa. onírin Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni. Allahumma innaka afuwun tuhibbul afwa anni. nìkan ló da nǹkan re ṣe. Tí alẹ́ mewa tó Ramadan tí wọ́n ní ká fi wá lè látòlè kọ́dírì tá sì tún wá sí àwọn òru twenty one twenty third twenty fifth twenty seventh àti twenty ninth tó bá ka ọmọ mọ́sálásí pé òun ṣe é tì káàfù níta ń sọ pé ó ṣe náà ló sì ń bẹ̀. kì í ṣe ní tìtorí ìlàtúlẹ̀ kọ́dírì nànẹ́bì fi ní ká ṣe ìtìkáàfù o ọ̀tọ̀ ní ìtìkáàfù ọ̀tọ̀ ní látìlì kọ́dírì ọ̀tọ̀ ní ìtìkáàfù ọ̀tọ̀ sì ní lẹ́yìnlátìlì kọ́dírì. wíwá lẹ́yìnlátìlì kọ́dírì sínú àwọn òru tí èjì ò lè pín gerege láti twenty òru mẹ́wàá tó kẹ́yìn nínú gbogbo Ramadan òru twenty one twenty third twenty fifth twenty seventh àti twenty ninth rí i pé o jí lóru láwọn òru yẹn tó bá fi òru twenty sùn make sure pé òru twenty one o jí lóru tó bá fi òru twenty two sùn make sure pé òru twenty three o jí lóru ok ṣe náà bá lè ṣe tọba láǹfààní kó ṣe tìláwà ṣe tìláwà tàbí kó fi náfìlà rẹ̀ ṣe tìláwà tọrọ nǹkan tó bá ń tọ́ ọba ń fẹ́ láyé àti lọ́run mọ́ wàá yọ àdúrà Allahumma innaka àfowù tuhibbul afwa fa'fu anni wọ́n yọ ọ́ lẹ̀. so bí a ṣe máa ń ṣe lèlátùlù kọ́dírì nínú ìsìláàmù nìyẹn tó ti wá di patí ó ti di àdádálẹ̀ o gbogbo tẹ́ ẹ bá ṣe ń bẹ̀ ọlọ́wọ́ rọ̀bìṣì ẹ̀ ni o wọ́n kò dà sínú ilé ilẹ̀ ni o ọlọ́wọ́ nígbà lọ́wọ́ rẹ o nígbà ọlọ́wọ́ tẹ̀ wá mú yín covid nineteen kò lè jẹ́ ẹsẹ̀ ìranu yín lọ́dún yìí ẹ̀ wò ẹ̀ tán ibẹ̀ lẹ́ẹ̀mọ́ gbàdé àgọ́ ọlọ́pàá láti àgọ́ ọlọ́pàá ẹ sì máa gúnlẹ̀ sí inú ọgbà agodi ọ̀fẹ́ ni ẹ dé nígbà táwọn ẹbí sọ pé ká wá ìlàtúlù kọ́dírì sí twenty one twenty three twenty fifth twenty seventh twenty ninth tẹ́nìkan wá lọ mú òru kan tó ní òru yẹn ni òru látìlù kọ́dírì ta ló fi mọ̀ á pé òru yẹn ló bọ́ sí. jìbìtì nìyẹn o ó gbowó lọ́wọ́ yín ni ẹ má dá lóhùn. tájú ẹ̀ ni ẹ má dá lóhùn. so àṣìṣe àkọ́kọ́ nìyẹn àti àtúnṣe rẹ̀. ṣé wàá rí àṣìṣe kejì ó ní èròǹgbà àwọn ènìyàn lórí òru yẹn wípé nínú òru yẹn ni kádàrá ẹ̀dá máa ń yí padà. àṣìṣe kejì táwọn èèyàn ń ṣe lórí ilẹ̀ látòlè kọ́dírì ni gbígbà pé nínú òru ilẹ̀ látòlè kọ́dírì ni kádàrá ẹ̀dá máa ń yí padà. nítorí náà wọ́n wà á dún ní màdúà torí pé wọ́n fẹ́ kí kádàrá àwọn ó yí padà ṣé bẹ́ẹ̀ lórí ṣé nǹkan tí lèlátùlè kọ́dìrì dúró fún nìyẹn rárá o àṣìgbọ́ ni àṣìgbọ́ ni àgbọ́yé lèlátùlè kọ́dìrì rèé ìtumọ̀ méjì làwọn àfáà fún kọ́dìrì lẹ́yìnlátòlè kọ́dìrì the word kọ́dìrì ìtumọ̀ méjì làwọn àfáà fún un ní gbogbo tíra ayé ìtumọ̀ àkọ́kọ́ òun ni alimajid asharaf iyì ọ̀nà tó túmọ̀ sí pé òru abiyì. òru àpọ́nlé ìtumọ̀ àkọ́kọ́ nù ìtumọ̀ kejì ó ní kọ́dàr wọ́n tún máa kọ́dìrì ń bẹ̀ yẹn sí kọ́dàr òru kádàrà òru kádàrà ìtumọ̀ méjèèjì náà ni wọ́n ń bẹ lára òru náà. pẹ̀lú àlàyé tí mo fẹ́ mú wáyìí. òru lèlátùlè kọ́dírì àtúmọ̀ rẹ̀ sí òru tó gbọngbọ́n òru tó pàtàkì òru tó jẹ́ òru abiyì nítorí wípé ẹni tó bá ṣe kòǹgé òru náà pẹ̀lú ìjọsìn súnà bóyá náfìlà bóyá tìláwà bóyá àdúà tó tọ́ súnà láádá tí ó gbà lórí ẹ̀ láádá náà lọ́dọ̀ ọlọ́run ó tóbi ju ẹni tó bá fi ẹgbẹ̀rún oṣù ṣe nǹkan náà lọ. ni Allah fi sọ nínú súrọ́tù lìkọ́dìrì wípé lẹ́yìnlátù lìkọ́dìrì khairun min alif shahar. òru náà ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ lọ́dọ̀ ọlọ́run ìyẹn ni pé nínú òru yẹn tọ́lọ̀ bá pé kó o ṣe kò ń gẹ́ rẹ̀ pẹ̀lú náfìlà láàdá tí ọlọ́run fún ẹ̀dá lórí iṣẹ́ rẹ̀ òun minimum of ten tí náfìlà àti ẹ bá forí sọ̀rọ̀ látìlú kọ́dírì tí wọ́n gan tiẹ̀ ní mọ̀ bóyá òforí sọ o àbí òforí sọ o ò ní í mà torí pé òru twenty first twenty third twenty fifth twenty seventh twenty ninth òru márùn ò lè mẹ̀tí ṣe ń bẹ̀. bí ìgbà tó yanná fílà fún tó lé ní ẹgbẹ̀rún oṣù ni. torí pé ó kàǹkà ó bùyàrí ó lágbára ọgbọ̀ngbọ́n ìtàfi ń pè ní òru abiyì nìyẹn láàdá nítorí láàdá tó gbà lórí ìjọsìn rẹ ní fi ń pè ní òru abiyì kò wá sí òru míì mọ́ kò lè ọdún tíyàn lè ṣiṣẹ́ irú iṣẹ́ náà tí ó fi gbarú ládàá yẹn kò sí mọ́. ìtumọ̀ òru wa bí yìí nìyẹn. wá ń pè ní òru kádàrá nítorí wípé kádàrá ẹ̀dá from A to Z ẹnìkọ̀ọ̀kan wa ó ti wà nínú ma mahfuz wàláà táwọn mọ̀láìkà ń sọ lókè sánmà keje kádàrá tèmi láti bẹ̀rẹ̀ ayé mi títí dé parí ayé mi ó ti wà ń bẹ̀ kádàrá tiẹ̀ láti bẹ̀rẹ̀ ayé rẹ títí dé parí ayé rẹ ó ti wà ń bẹ̀. ẹnìkan kò lè débẹ̀ àjẹ́ ò lè débẹ̀ oṣó ò lè débẹ̀ emèrè ò lè débẹ̀ àfa àdáhùnṣe ò lè débẹ̀ àfọ̀ntàràbí ò lè débẹ̀ iye ọdún tí ẹ̀dá kọ̀ọ̀kan ó lò láyé ọlọ́run ti kọ. síwájú kọ́lọ̀ ọba tó dá wa sílé ayé ló ti kọ. year by year òun ni kádàrá wa nínú láhùlì mahfuz tó ti wà ń bẹ̀. now ṣé wá rí kádàrá wa yìí tọ́lọ̀ ti kọ́ ní yíyá bàyíyà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ̀dá ń ṣe ilé ayé lọ́lọ́run kó sí abẹ́ àmójútó abẹ́ ẹ̀darí lọ́dún àwọn màláíkà rẹ̀ kan bí àpẹẹrẹ arísìkì tí ó wà lé ayé àrísìkì tó máa wá sílé ayé ọlọ́run kò sí ọ̀dọ̀ mọ̀láyíkà Míkáílù. ẹ̀mí tí ó wálé ayé ọlọ́run kò sí abẹ́ àwọn mọ̀láyíkà tó wà ní inú ilé ọmọ. ẹ̀mí tí ó kúò láyé ọlọ́run kò sí abẹ́ ìdarí mọ́lákùlì máòtì mọ̀láyíkà ikú atẹ́gùn tí ó fẹ́ ní gbogbo ayé lápapọ̀ àti ní orílẹ̀-èdè kọ̀ọ̀kan àti ní ìlú kọ̀ọ̀kan àti ládùúgbò kọ̀ọ̀kan ọlọ́run kò sí abẹ́ àwọn màláyíkà atẹ́gùn. iye oòrùn tí ó ràn láyé ọlọ́run kò sábẹ́ àwọn màláyíkà kan. iye ìmọ́lẹ̀ òṣùpá tí ó ràn sáyé yé kó sábẹ́ àmọ̀lẹ́kà kan iye ẹranko tí ó wà sáyé ọlọ́run kó sábẹ́ àmọ̀lẹ́kà kan. now àwọn mọ̀láìkà yìí wọn ò ní mọ the next nínú ọ̀rọ̀ ẹ̀dá ṣùgbọ́n nínú òru rẹ̀ látòlè kọ́dìrì yìí Allah ó wá fún wọn ní prógráàmù ẹ̀dá kọ̀ọ̀kan tọrọ mọ̀lẹ́kà yẹn jẹ mọ́ fún odidi ọdún kan ọlọ́run ó gbélé lọ́wọ́. my program my year program your year program bó o ṣe lo ìṣẹ̀mí ayé rẹ fọ́dún kan tọ́lọ́run ti kọ from A to Z ìṣẹ̀mí ayé rẹ sínú láwùlì màfúùsì ti ọdún tá a fẹ́ bọ́ sí yìí ọlọ́run wà á yọ subset látara universal set kádàrá rẹ̀ subset yẹ ti fourteen forty two aláwọ̀ wà gbélé mọ̀lẹ́kà tó wà ní ìjáàjì àwọn ọ̀rọ̀ yẹn yóò gbélé lọ́wọ́. so àwọn tí ó kù láti ilẹ̀ látìlẹ̀ kọ́dírì eléyìí sí tọdún tí ń bọ̀ málákùlì mọ́tì gba ọkọ̀ wọn. àwọn tí ó wà lé ayé láti ilẹ̀ látìlẹ̀ kọ́dírì ọdún eléyìí sí tọdún tí ń bọ̀ àwọn màláíkà àpòlùkẹ́ ẹgbàá. òdiwọ̀n àrísìkí ọlọ́run tí ó sọ̀kalẹ̀ sílùú kọ̀ọ̀kan. Si tí ó sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan nílé ayé mọ̀lẹ́kà Míkáílù gbà. gbígbé ètò Ọlọ́run lórí ẹ̀dá kọ̀ọ̀kan ọlọ́dọọdún tá n ń pè ní àtẹ̀kìdírú àsánàwì. ètò Ọlọ́run lórí ẹ̀dá kọ̀ọ̀kan tí ó kò lẹ́dá kọ̀ọ̀kan lórí lọ́lọ́run wá máa ṣe nínú lèlátùlẹ̀ kọ́dírì yẹn yóò wá gbélé àwọn mọ̀lẹ́kà yẹn lọ́wọ́ láàrin kádìjú kálajú láàrin kádìjú kálajú ó ti dọ́wọ́ wọn wọ́n wo nǹkan nígbà táwọn òyìnbó pẹ̀lú tẹkinọ́lọ́jì wọ́n á fẹ́ sẹ́ndì one million information tá a bá ti kílíkì send ó ti land send ó ti land ẹ̀dá tọ́lọ́wọ́ bá dá ó ń send the millions of information within a second within a second pẹ̀lú kọ̀ǹpútà tàbí ansẹ̀tì rẹ tó kílíkì send ó ti lọ. so ìṣẹ́jú tọ́lọ́wọ́ bó fi gbé gbogbo kádàrọ̀ ọdún kan lé àwọn mọ̀lẹ́kà lọ́wọ́ ìṣẹ́jú kan kàlámù ìbìlì bá sọ̀rọ̀ gbígbà tí yẹn bá ṣẹ́jú gbogbo ṣe máa ń sẹ́hùn ọlọ́run ti gbélé wọn lọ́wọ́. àmọ́ àlùbáríkà ti ń bẹ nínú òru yẹn òru tí ọlọ́run bá fẹ́ áńdò fa kádàrá èmi àti ẹ̀tọ́dún kan tá a fẹ́ lò. tó fẹ́ gbé láwọn màláíkà tó wà ní ẹ̀ lọ́wọ́. òru ọjọ́ náà látẹ̀yìn mọ́gíríbì tásùbọ̀ fi tó àlàáfíà ó wà ní káàkiri ayé. ọlọ́run sọ pé sàlámù nàìyà hàtà mọ́tìlá ìlífàjẹ̀rì. àlàáfíà ó wà káàkiri ayé. ẹ má sọ lọ́wọ́ bá di gáfílù o ẹ má sọ lọ́wọ́ bá di afọ́núfọ́ra o tí ò wá mọ bó o ṣe lu ayé rẹ àgbàtọ́ tó bá sọ fọ́lọ́n pé wọ́n ọlọ́run lọ́dún tí ń bọ̀ yìí o mo fẹ́ ra mọ́tò mo fẹ́ kọ́lé àní ọmọ tọrọ rẹ o ṣùgbọ́n kádàrá rẹ ò lè yí padà sí ń tọ́lọ́n ti kọ́ mọ́ kó tó da ọ. àkọọ́lẹ̀ ní ń jẹ́ kádàrá àyànmọ́ ló ń jẹ́ kádàrá àyànmọ́ yìí ó ṣáájú dídá wa àyànmọ́ iṣẹ́ kádàrá yìí ó ṣáájú ká tó di bíìn nǹkan tó ń bẹ àwọn ká wá ń tàn jẹ màmá wa ní nínú òrùlé látòlẹ́kọ́ dírì ọlọ́run máa yí kádàrá ẹ̀dá padà no nínú látòlè kọ́dírì ọlọ́run máa gbé kádàrá ọdọọdún yóò máa gbé lé àwọn màláíkà lọ́wọ́ ni kì í ṣe pé máa yí padà. má jẹ́ wọ́n tàn ọ́ jẹ o má jẹ́ kí wọ́n tàn ọ́ jẹ o àwọn kan ti tanra wọn jẹ àwọn ti ní orí òkè àtúnyàn àgbàlá àtúnyàn àwọn ti ní wọ́n wá ń dààmú ayé wọn ò wá yí ẹ má pẹ̀lú ọ̀bọ kó o kádàrá kádàrá kì í yí padà o ohun tọ́lọ́wọ́n bá ti kọ kó tó dá ọ tó ti wá pín sí iye ọdún tó lò láyé tọdún tá a fẹ́ kó sí tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí ọlọ́run ó gbélé àwọn màláíkà tó wà ní ìtajà ọ̀rọ̀ ẹ lọ́wọ́. ìbéèrè tó lè wá bí mí ni pé. nígbà tẹ ẹ ní kádàrá kì í yí padà ní ìsìn kí wàá ní àǹfààní àdúrà kò yí ọ mo sì fẹ́ kó yí ọ báyìí so ọ̀dàdúrà tó fẹ́ ṣeun tọ́ọ̀bà lè ṣe ọlọ́run ti kọ́ ọ́nù kádàrá rẹ̀ àdúrà tí wọ́n ń sọ nǹkan fẹ́ ṣeun tọ́ọ̀bà lè ṣe àdúrà yẹn ohun tó tọrọ tẹ́ ẹ kú ohun tó ò ní lè tọrọ tó ò ní lè tọrọ rẹ̀ láyé rẹ̀ tó fi kú ọlọ́run ti kọ́. nǹkan tó tọrọ tọ́lọ́run bó gbà fún ọ tí ó fún ọ ọlọ́run ti kọ́. tiwa ní yípadà. ohun tí ń bẹ nu kádàrá ló ń ṣiṣẹ́ tọ̀. bọ́ ọ bá jókòó ó ti wà nu kádàrá pé ó jókòó. tọ́ ọ bá nàró ó ti wà nu kádàrá pé wà nàró. tọ́ ọ bá gbèrò. pọ̀ fẹ́ nàró tó sì ní nàró tó èkú ó ti wà nù kádàrá rẹ̀. kádàrá kì í yí padà mọ̀jẹ̀ wọ́n tàn ọ́ jẹ. tó ń fi àyípadà nú ayé rẹ ṣiṣẹ́ rere bẹ ọlọ́run tó o bá ríṣẹ́ yẹn ṣe ó ti wà nù kádàrá pé ó rí ṣe. tó bá rí ọlọ́ọ̀ba rẹ bẹ̀ ó ti wà nù kádàrà pé ó rí bẹ̀ bí àdúrà yẹn ó bá gbà ó ti wà nù kádàrà pé yóò gbà láàrin ìmọ̀ràn tí ìtàn burúkú kan ìtàn burúkú ni o wàhálà ìtàn burúkú ni tí ọ̀kan nínú àwọn àfáà àgbà àwọn oníwàásí ńlá àwọn oníwàásí ńlá àwọn oníwàásí àgbàyanu kò ṣe jáde nígbà kan rí ó ní àwọn èèyàn mẹ́ta kan wọ́n rán ànẹ́bì Musa sí Ọlọ́run ó ní ẹnì kínní ó wà ní òṣì ẹnì kejì ọ̀rọ̀ ọmọ bí ní ọ̀ràn sí pírọ́blẹ̀mù ẹnì kẹta ṣùgbọ́n tẹni tí ọ̀rọ̀ ọmọ bí yẹn gangan ni òun gangan ló jẹ mọ́rọ̀ kádàrà tẹ́ẹ̀ fi gbọ́ kádàrà yé. tẹ́ẹ̀sì mọ̀ pé kì í yí má jẹ́ wọ́n tàn jẹ kì í yí kádàrá kì í yí mo tuntun sọ kì í yí a máa ṣàga bábà. so oníwàásí yẹn wá sọ pé àwọn mẹ́ta yẹn wọ́n rán ànábì Musa sọ́lọ́hun lórí bùkátà wọn ànábì Musa wá lọ ọlọ́run wá sọ fún un wípé ìwọ tó ọ̀rọ̀ ọmọ bí yẹn bó ṣe bakúnù pé nǹkan tó ń kọ́ mọ́ ọ̀nù pé bó ṣe bakúnù. wọn lóbìnrin yẹn wá sọ pé ṣebí ìwọ ọlọ́run ló kọ́ ṣebí tó bá wù ọ́ ló máa ṣe tó bá wù ọ́ o lè parẹ́ tó bá pa pé ìnirọ́mọ bí tí fi kú tó bá parẹ́ kò sẹ́ni tí mú ọ sí wọ́n nígbà tó wá sọ wá orí ọlọ́run wá wú orí ẹ̀ wá wú <laughs> àfà ànàkùmùlọ ẹ tíra yòó ìtàn yìí lágbára pọ̀ ó lágbára pọ̀. Musa tún wá lọ gábà fọlọ́run pé ó ní tó o bá ìwọ ló kọ́ tó o bá yí padà kò sẹ́ni tí ó mú ọ sí. Ọlọ́run wá ní nítorí kó sọ bẹ́ẹ̀ mo ti wá parẹ́ báyìí. yóò wá bí ìbejì ní ọ̀nà mẹ́wàá. ah irọ́ ni irọ́ ni sọ fẹ́ sọ fún mi wípé ntọ́bìnrin yẹn sọ ọlọ́run ti kọ́lẹ̀ lẹ̀ kó tó sọ kọ́rọ̀ kan tó jáde lẹ́nu wa báyìí káwọn mọ̀lẹ́kà tó kọ́ àwọn mọ̀lẹ́kà tẹ́ ń kọ ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu wa sílẹ̀ àwọn ò lè mọ̀ títí tá a fi sọ. So. táwa tó wá sọ ọlọ́run ti mọ̀. ìmọ̀ ọlọ́run rọ kiri ká gbogbo nǹkan. ìmọ̀ rẹ̀ ní bẹ̀rẹ̀ ìmọ̀ ẹ̀ ní parí. ìtàn yẹn ò sí inú tí lálàáfíà àgbélẹ̀rọ ni. ìtàbùrà sì ni. ẹni tí ọ̀rọ̀ ọmọ bí tó bí ọlọ́run pé kọ́ lọ ń fún un lọ́mọ ìgbàgbọ́ àwa mùsùlùmí ni wípé tọ́lọ́run bá ti kọ́ pọ̀wọ́n ó gbàdúrà rẹ̀ ni ó fi bímọ. àádá òwá ìmàánúna èyí ni ìgbàgbọ́ tiwa tọ́lọ́run bá ti kọ́ ni o tó bá ti kọ́ lọ́gọ́ tó ń kọ́ kádàrá kó tó dá obìnrin yẹn tó bá ti kọ́ pé yóò bẹ̀ mí ń gbàdúrà rẹ̀ ń sì fún lọ́mọ tí ó bá ti kọ́njọ́ náà kò lè yí padà kò lè yí padà. ohun tí ó jọ mọ̀ pé kádàrá kì í yí padà ó ní wípé àwọn ànábì ọlọ́run wọ́n ṣe àwọn àdúrà kan tí ò yí kádàrá yẹn padà. wo ànábì Ibrahim aleyhisalam ó ṣe àwọn àdúrà kan ó gbà ó ṣe àdúrà kan kò gbà èyí ti ṣe tó bá dá sí pé àdúrà máa ń yí kàdàrà padà tọ́lọ́wọ́ bò fi gbàdúrà nẹ́bí Ibrahim lórí bàbá rẹ̀. wo ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà ń gbà á ó ṣe àwọn kan ọlọ́run ò gbà á wà ni gba eléyìí mi ò ní í gba eléyìí ọ̀bá àṣẹ tó bá dá sí kò ní sẹ́ni tí ó jí olùsí ilé ayé ṣé ò ti tọrọ owó ò ti tọrọ mọ́tò ẹnìgbà tó délé ayé yìí tọrọ owó rí èti tọrọ ọkọ̀ èti tọrọ ilé tí o ti akọ́lé tí o ti ra mọ́tò o ti fẹ́ kú àbọ̀ o ti mọ́ súnmọ́ sáré báyìí tó bá dásí pé kádàrá bá máa yí padà bí wọ́n ṣe lérò ni gbogbo owó òní jólóòsì èmi gan tí mò ń bọ́ sọ̀rọ̀ yìí gan kódà ìfẹ́ kan níjó ń wá sí torí owó ti pọ̀ ìwọ náà ti dolówó owó ti pọ̀ gbogbo wa là ń tọrọ owó ogójúmọ́ là ń tọrọ owó owó òde. mo ti ń tọrọ kí n lọ mọ́kà kí n lọ ṣe ájì n tí ì lọ. nígbà tí ò tí ì sínú kádàrá mi pé ń ti lọ. ìbá ṣe àdúrà nígbà àgbà tọ́lọ́wọ̀n bá ti kọ́ níjọ́ tó ń kọ kádàrá yẹn kò lè wáyé ló fi gá sí pé a máa bẹ ọlọ́run ni kọ́lọ́wọ̀n bó fi wá ṣe kòǹgẹ́rẹ́ kó gá sí pé nǹkan dáadáa ló kọ mọ́ wa. mi ò ní ọmọ ṣàdúrà mọ́ sí mi gbọ́ o ohun tí mò ń sọ fún ọ ni wípé àdúrà tó ṣeṣẹ́ ọlọ́run ti kọ́ kó o tó ṣe bí ọba bá gbàdúrà yẹn ó ti kọ́ pé òun ó gbà bí ò ní gbà ó ti kọ́ pé òun ò ní gbà kò lójijì kó o tó yanú ẹ sọ ha kó o tó fi ọkàn ẹ sọ ha ó ti wà nú láhùlì mahfuz. nítorí náà má wọn wọ́n tàn jẹ o kádàrá kì í yí padà o ohun tó ti wà nú kádàrá ló ń ṣẹlẹ̀ lé wa lórí o ọ̀dà covid nineteen ní Saudi Arabia ó ń jà ń bẹ ìlú tájú àti ìmọ̀ gbà tí gbogbo ayé ti wá ń sin lọ́hùn gbogbo ayé ló wá ń sin lọ́hùn bẹ́ẹ̀. àwọn àbá ti sunkún wọ́n ti sunkún tí omi ti tómi ti rin tó ti rin irùngbọ̀n wọn tó ń kán bí ìgbà tójò bá bí ìgbà tójò bá pààyàn pé kọ́ lọ́wọ́ gbé covid nineteen kó gbé kúò lọ́wọ́lọ́wọ́ báyìí só ti gbé kúò. kádàrá covid-19 ò ṣe yí padà láàrin kádìjú kálájú kò ṣe yí padà tọ́lọ́ ni ó ṣe ntọ́ gbọ́dọ̀ yí ọnu wàá máa dúpẹ́ fọlọ́hún tí kádàrá burú òkò lé ọ lórí àdúrà lọ̀rọ̀ ẹ tọ́ sí o ò lè bílẹ̀mù ọlọ́run o ẹnu rẹ ò gbà o torí pé tó o bá ń sin ewúrẹ́ tewúrẹ́ bá bí ẹ tọba bí òbúkọ méjì tó mú òbúkọ kan tó o pa tó mú kejì tó tà á baálẹ̀ wo ni ó bu ọ ọba wo ni ó bọ̀ wí ìwọ ló rẹ ewúrẹ́ sì bí òbúkọ méjì wọn sì dàgbà ọmú kan odù lọ́rùn ọ̀sán o ọ̀fíìsì o si ó sì mú kejì ọ̀tá ta ni ó bu ọ sí bá a ṣe rí lọ́wọ́ ọlọ́run bóyá gan la tó bá ń lọwọ ọlọ́run àrà tó wù ní fi wá dá ló fi gbé covid nineteen jáde gbogbo ayé ti ṣàdúà ibi tádùá àti imọ̀ ń gbà wọ́n ti ṣàdúà káàkiri ayé ni wọ́n ti ṣàdúà tó ń ti bẹ́ẹ̀ àsìkò tọ́lọ̀ ń kọ pé covid nineteen ó lò èèlò ni òfin tì í lọ. ìyẹn lọ́wọ́ amórílé òkè àtúnyàn ọ̀rọ̀ molele, òmúrílé àgbàlá àtúnyàn ọ̀tàn rẹ̀ ẹ̀jẹ̀ ni kílẹ̀ ń tún yàn sẹ́yìn lẹ́kọ́ ni ẹ̀yìn lẹ́kọ́. ẹ wo barista àti ọmọ ti ń sọ ó lóun ò mọbi tó lórí gbé yan rí òun ò bá lọ yan tòun ń bẹ̀ òun ò mọbi kíní kan gbé yan rí òun ò lọ yan tòun ń bẹ̀ ọ̀run wọn ti yan ìdẹ̀mọ̀ ti sọ fún ọ̀hún tó bá mọ̀ lọ́ọ̀bẹ̀ lọ́ọ̀bẹ̀. wọ́n yàn mọ́ wa ni bẹ́ẹ̀ mi ṣe rí ọlọ́run ló yàn mọ́ mi bí wọn náà ṣe rí ọlọ́run ló yàn mọ́ ọ. tó bá ọlọ́run ọba rẹ tó bá ṣe kòǹgẹ́ tí ń bẹnu kádàrá rẹ ó rí tí ọba bá ti ṣe kòǹgẹ́ rẹ ò lè rí ọkàn máa gba ládàá pò sàdúà ni ló fi gá sí pé ọ̀kan náà ọ̀nà mẹ́ta làdúrà máa ń gbàgbà. ọ̀kan ní ọ̀nà mẹ́ta làdúrà máa ń gbàgbà ọ̀nà àkọ́kọ́ ni tó ń rí ṣé gbogbo àdúrà tó o ṣe lórí gbogbo tó ń ọmọ mi ti ń o ti ń gbààwẹ̀ lórí kó n paasi jáǹpù kè paasi ti ń pé kó rọkọ àlùbáríkà tí ì rí Ọlọdụ ọlọ́dún newspaper kèérí ọlọ́ social media kèérí. tọ́ba gá sí pé àdó àmọ́ yí kádàrá padà ó yẹ ó ti rí i kò yẹ kárẹ́ nìkan láyé mọ́ tó máa ní problem. tí àdó àbá máa yí kádàrá sẹ́ kò yẹ kárí a single person láyé mọ́ tó máa ní problem tó máa ní ṣòro. ntọ́nà nǹkan ni ó ṣe mọ́ ṣàdúrà ń sò ọ gbọ́dọ̀ mọ́ ṣàdúrà ni. ọ gbọ́dọ̀ mọ̀ sí é ṣùgbọ́n tọ́lọ̀ ń sọ ní òṣè so kí ohun tá à ń fẹ́ ká rí níbi àdúrà number one nu àmọ́ not always not common ló kọ rẹ̀ kò common wọ́n ká sí pé ń tó ń fẹ́ òun náà lọ́wọ́ àmọ́ rí ayége ò ní dáa wàláì tẹ́ bá yẹ ọkàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà wò pé ta ló fẹ́ di president nàìjíríà gbogbo wa la fẹ́ dì gbogbo wa la fẹ́ dì wo yí àwọn tí wọ́n ti pàdánù tí ń gbé àpótí ìbò ṣé sì dẹ́ lọ́hùn tí wọ́n sì débẹ̀ tí wọ́n kú. ọ̀nà kejì gbígbàdúà ò wípé kọ́lọ́wọ́ ọba ó fi àdúà tó o ṣe yẹn kọ́bọ̀ fi taari aburú kan tó fẹ́ ṣẹlẹ̀ sí ọ. ìwọ ṣàdúà pọ́lọ́hùn jẹ́ onímọ́tò jẹ́ nǹkan lé o ọlọ́run wà fún ọ láyé kò sì fún ọ ní mọ́tò láyé ó fẹsẹ̀ rìn kú ni ó sì bẹ́ lọ́run mọ́tò ọbẹ̀ lọ́run lé àmọ́ lọ́run ò fún ọ ọ̀nà kejì tọ́lọ́run bà ṣe ni pé àwọn aburú tọ́lọ́run pọ̀ mọ́ ọ ọlọ́run wà á fi àdúrà yẹn yóò fi búlọ̀kù ẹ̀ fún ọ. yóò àkó ọyọ nínú àwọn àdánwò. eléyìí tó o tọrọ kọ́ ló ń kó ọyọ́ ń bẹ̀ ọlọ́run á kó ń bẹ̀. tọ́lọ̀ ọ̀bà wa ṣèkínní lórí àdúrà rẹ tó ṣe tí ó ṣe lórí àdúrà tó ṣe ìsọba alábòsí o kì í jẹ ẹ̀dá gbé o láàdá wa ń bẹ fún àdúrà rẹ láàdá yẹn lọ́wọ́ wàá gbà lọ́jọ́ àlèkìyàmọ̀ ànẹ́dì wa